tẹsalóníkà kínní orí kẹrin. ǹjẹ́ ní àkótán ara àwa ń bẹ̀ yín àwa sì ń gbà yín níyànjú nínú jésù olúwa pé bí ẹ̀yin ti gbà lọ́wọ́ wa bí ẹ̀yin ìbá ti máa rìn tí ẹ̀yin ìbá sì máa wu ọlọ́run àní gẹ́gẹ́ bí ẹ̀yin ti ń rìn kí ẹ̀yin lè máa pọ̀ síwájú sí i nítorí ẹ̀yin mọ irú àṣẹ tí a ti pa fún yín láti ọ̀dọ̀ Jésù Olúwa nítorí èyí ni ìfẹ́ Ọlọ́run àní wíwà ní mímọ́ yín pé kí ẹ̀yin kí ó takété sí àgbèrè kí olúkúlùkù yín lè mọ̀ bí òun ìbá ti máa kó ohun èlò rẹ̀ ní ìjánu ní ìwà mímọ́ àti ní ọlá kì í ṣe ní ṣíṣe ìfẹ́kúfẹ̀ẹ́ gẹ́gẹ́ bí àwọn kèfìrí tí kò mọ Ọlọ́run kí ẹnikẹ́ni má ṣe rékọjá kí ó má sì ṣe ṣe arákùnrin rẹ̀ nínú nǹkan náà nítorí olúwa ni olùgbẹ̀san nínú gbogbo nǹkan wọ̀nyí gẹ́gẹ́ bí àwa ti kìlọ̀ fún yín tẹ́lẹ̀ tí a sì jẹ́rìí pẹ̀lú nítorí ọlọ́run kò pè wá fún ìwà èérí ṣùgbọ́n ní ìwà mímọ́ nítorí náà ẹnikẹ́ni tí ó bá kọ̀ kò kọ̀ ènìyàn bí kò ṣe ọlọ́run ẹni tí ó fún yín ní ẹ̀mí mímọ́ rẹ̀ pẹ̀lú ṣùgbọ́n ní ti ìfẹ́ àwọn ará ẹ kò tún fẹ́ kí ẹnikẹ́ni kọ̀wé sí yín nítorí a ti kọ́ ẹ̀yin tìkára yín láti ọ̀dọ̀ Ọlọ́run wá láti máa fẹ́ ara yín nítòótọ́ ẹ̀yin sì ń ṣe sí gbogbo àwọn ará tí ó wà ní Makedonia ṣùgbọ́n àwa ń bẹ̀ yín ará pé kí ẹ̀yin kí ó máa pọ̀ síwájú sí i àti pé kí ẹ̀yin kí ó máa dù gidigidi láti gbé jẹ́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 nítorí olúwa tìkára rẹ̀ yóò sọ̀kalẹ̀ láti ọ̀run wá ti ohun ti ariwo pẹ̀lú ohùn olórí àwọn áńgẹ́lì àti pẹ̀lú ìpè ọlọ́run àwọn òkú nínú kristi ni yóò sì kọ́ jíǹde nígbà náà ni a ó sì gba àwa tí ó wà láàyè tí ó sì kù lẹ́yìn sókè pẹ̀lú wọn sínú àwọsánmọ̀ láti pàdé olúwa ní ojú ọ̀run bẹ́ẹ̀ ni àwa ó máa wà títí láé lọ́dọ̀ olúwa nítorí náà ẹ máa fi ọ̀rọ̀ wọ̀nyí tu ara yín nínú.